àwọn olóògùn mọ́ni ìyẹn ni pé ẹjọ́ àwọn ìdíbò àgbà fi wà sí ìjọ lọ síwájú ìgbóhùnsè ṣíṣe wa ló fa ní ọ̀nà ìdílé àwọn ọ̀nà ìdílé ọlọ́wọ́ akọ pé wàhálà ìjẹ̀bí àti ìwúlò bèèrè ọ̀rọ̀ الذين يملكون المرض هم المنافقون àwọn náà fi kí ọlọ́run ìwọ̀n náà nínú sọ́ọ̀tì lọ́kọ́ pẹ̀lú ìtòjú ọkàn àìsàn tẹnu ọkàn ọlọ́run náà bẹ́ẹ̀ tó bá gbọ́ wà sí àbáńká òfin ọlọ́run kan dáadáa fi hàn ìtàn ìlà rìsíkì yóò lè fún wáyé tuntun nínú ọkàn wa. Àgbà òbúdọ̀ ọlọ́run máa sọ ọmọ ní ọlọ́run máa ń wà wọ́n káàkiri ìdíjú náà. Àgbà òbúdọ̀ nípa tó wà sí nípa ká àyàtọ̀ láti ìfẹ́ mọ́ káàkiri mi. Ṣé ilé kúmi ní máa rìsíkì? tí kò wọn tí wọ́n ti lè tún lọ́la Sábàbí sábàbí tàbí àlẹ́kọ̀ọ́ sọ́dọ̀ sọ̀rọ̀ àwọn àìlọ́ sẹ́lẹ̀ wọ́n sábàbí sàárè wọ́n bèèrè àwọn àbẹ́rẹ́ ìtọ́lọ́wọ́ wa ní ìlú mẹ́ta. Àlẹ́mi ní níbi àdínkù yìí, ó wá fún ìrìn ìrìn náà sí mẹ́ta. ó ní àwọn ọmọ mi mọ́ àwọn ìgbàgbọ́ òdodo wọ́n bá gbé ìlọ wọn bí ìgbẹ́ ìta ni wọ́n lè fi mọ̀ nígbàdí wọn lọ wọ́n ti wá ní àwọn ìlànà ìdí àtàwọn ìgbèrè ọlọ́run wá gbé ìlànà ìdí àti àlẹ́bí tí àwọn ìlànà ìdí àlébì àti ìgbèrè ó fi wọn sí kan ó ní kan sẹ́rọ̀ ìmọ̀ wí náà ni òní ìfọ̀

ọlọ́ni wà mẹ́rin àwọ́rọ̀ àádùn قال اهبطا منها جميعا لَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَذِلُّ وَلَا يَشْقَى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك tó. Bọ́ọ̀rọ̀ ọ̀dọ́ ti ní omi dáadáa ní ìyàwó kálukú ìwé ọ̀yọ́. Àmọ́ wọn ti kó ti dáhùn ọ̀dí ayé àyè náà. وَأَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي ذِكْرِي يعني ẹ̀rẹ́ tí kì í sáàmà ìsúnmà tí ó tó láwọn ọmọ ìlú náà tí wọ́n tó ayà yìí tí wọ́n tó kì í kó bá ó ní kí wọ́n ti kì í mọ́ àwọn ọmọ ọmọ Àwọn aláàbùn náà àwọn òyìnbá wọn wà bá náà ẹni wọ́n lè lè rí. Àwọn ọmọ ọba sọ pé gbogbo ẹjọ́ bá ká àyàkùn á lè tẹ́lá ó wá kú ní kó bẹ́ẹ̀ kò sí onínú kan kí wọ́n ta wáyán káyàtọ̀ á lè mọ kó mọ́ ìlàpá lára rẹ kọ́ mọ́ lò ó ìlànà nílò ọdún ìṣẹ́lú ayé rẹ ọdún ìpẹrẹ lóṣùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé lónìí tó kọjú ìṣètò ìṣẹ́lú ayé rẹ ìlànà ìbèrè ìbára tí ó sí ìyàwó nígbà tí ó sí ìyàwó kẹ́kọ̀ọ́ máa ń fún ayé ní òǹkà lóṣàkó ìyànjú ilé iná ṣe lọ́sàn án sí ìlà ìrìn ìlànà tẹ́lẹ̀ sí ìyàwó ìlànà wọn tọ́ mọ́ ni àwọn àwọn àfá àbúkú náà wọ́n ti fún ẹlẹ́ ìlú àwọn ìlú ẹ̀rẹ́ máa àwọn àtẹ́lẹ̀ ní Ọlọ́pẹ́ bá kúrí kó lérí ìlànà wọn ọlọ́pọ̀ bá fà iná ìyàwó ní ìlànà ohun àìyíṣẹ́ta ohun kan kan. Ìgbésí ayé tó máa lò, ìgbésí ayé ìrìnàjò. ẹwà obìnrin kí ọlọ́run wí. ẹwà àwọn ọmọdé ló ń bá ọ̀tọ̀ ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ fún gbogbo ìgbà ẹ̀yìn ìgbà lórí. àbíkà sọkọ̀ méjì àìyí ayé náà sọ. èyí ó lọ mú ẹgbẹ́ inú àwọn tẹ̀lé rí ẹgbẹ́ lọ́wọ́ ní ẹni ọlọ́pàá agbá ìyámẹ́ wátà ìṣòro ọmọ ọmọ ìyámẹ́ ti rárá àmẹ́ ìyámẹ́ ọlọ́pàá ti gbá ìyámẹ́ ọlọ́pàá agbẹ́já ìgbọ́wájẹ́ láti gbé ìrùsàrẹ́ yóò wá ti ṣe ìṣòro ọmọ ọmọ Àwọn ọmọ ọmọ ìgbọ́nà, ìgbọ́kọ̀lọ́wọ́ ti bá ìwájú láti jámọ́ mọ́lẹ̀ Bẹ́ẹ̀ bá ní tako àìsíkọ́ bá tako ọ̀rọ̀ tó bá ń tako àìsí kan ní oṣù tẹ́ ìwà wàlọ́ tako. Lọ́tọ́ tako jáàbù wàlọ́ tako. Tí wọ́n ti gbá lè jẹ́ náà, ọlọ́run láàrin àwọn afọ́jú kèé táwọn tó wọ orílẹ̀ èdè lábọ́jú wa. Àwọn tó ọrụ àbúdá àtàlá tó wà gbèrè láàrin tó wà gbèrè mọ́ ọjọ́wà rí láàrin ọlọ́run. Ààrẹ ọ̀bí tí wọ́n pè lọ́wọ́ ọlọ́run tí ló tó lé lè máa àjọ òkà ní àmà. Ọ̀pẹ́ láàrin àwọn àbúdá méjì. Wọ́n pè láàrin àwọn àríṣà. Ọwọ́ tó lé láàrin àwọn ọmọ ọmọ láàrin àgbèrè ọgbẹ́ قال ربي فحشرتني قال كذلك أتتك كآياتنا فتكيفا Àwọn ọmọ ẹ̀rẹ̀ wọ́n èyí ló kú ju èyí máa ń bọ́ wọn ò sọ láti pẹ̀lú ìkọ́mù nínú láti láti náà wọn ò rí jáde pẹ̀lú ìkọ́mù láti náà kò ní fẹ́ sí pẹ̀lú ìkọ́mù ó pẹ̀lú èyí máa ń lé ìdánwò náà wà á àwọn àdúgbò ọlọ́gbà ní wọ́n ti bù wá àwọn apá àláyé ẹni tó ń láyé bá ti láyé rèé ọmọ tó bọ́ta ọmọ rẹ̀ àdáríkà àdáríkà àyàtùrẹ̀ Àtọ̀wà láyé tó sọ sí wa fún ọmọ ẹgbẹ̀rẹ̀ bí mo sọ rí, òkú a tó ń Gabriel lọ́wọ́ Mùsùlùmí, ẹ̀ẹ́dẹ̀ lápẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ òfin tó bá dápọ̀ ẹ̀. Tẹ́bàtẹ̀wà Ìjọba ààrẹ àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ọ̀pá lẹ́kọ̀ọ́ rẹ̀ rí bá ti kàwé lé iná lọ́wọ́ àgbàlejò lọ́la kan o. Lọ́sì lọ́sì ọ̀gbọ́n máa ń takò ìsìláàmù ní dàrẹ́tìrì. Bó bá ti ìsìláàmù ìyá máa, bọ́ọ̀sì ti jáde rí, ọlọ́run kò bẹ̀rẹ̀ bá, ó ní bàbá ń ṣá àbókù sí ìbẹ̀rẹ̀ lọ.

à ń lọ wa. Bẹ́ẹ̀ ọmọ ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lẹ́bìí, lọ́wọ́ lẹ́bìí, ọwọ́ àti ìjẹ́ ìpínlẹ̀ lọ́dẹ, ọwọ́ ìtọ́jú ìjọba lọ́lẹ́sẹ̀. Ọba ti yá lọ́wọ́ ẹ̀ pé lẹ́sẹ̀ léèrè máa. Pé lẹ́sẹ̀ léèrè máa. Ọ̀sẹ̀ kọjá ọ̀lẹ́ ìfowópamọ́ àti ìwọ́lùgbọ̀n. Wọ́n ti àbá wà láti sẹ́yìn kọ́mọ̀. Ilé wọn ti àkọ́kọ́ ọ̀gbọ̀n

ẹ̀kọ́ ni ìjẹun sí láti jẹ lónìí? ẹ̀yẹ ayé ìsìláàmù ní ẹ̀yà rẹ̀ àti àwọn kan Àwọn eléyìí wọ́n á wọ́n á wọ́n ní ìlú ìlú. Wọ́n ti bá a bá a Wọ́n bá òjò náà ní ìlú ló bá kalẹ̀. Ìgbésẹ̀ náà wọ́n ń gbèrò ẹgbẹ́ ẹgbẹ́ náà pọ̀ jù. Ẹgbẹ́ máa tẹ̀lé àwọn ẹni. Ẹ máa tẹ̀lé àwọn ẹni o. Gbogbo ẹ ti fi ẹ máa òjò náà fún yín Bẹ́ẹ̀ bá ti lọ́mọ nílẹ̀ ẹ̀kọ́ ti já. Ẹ dà pọ̀ Kí ni ọjọ́ méjì mẹ́ta mẹ́rin gbogbo wa lé Wàhálà ìlẹ́lẹ̀ ẹ̀kọ́ fún òbárẹ́ ìyá burú gbogbo tí ó lè lọ mẹ́ta tí ó lè dáta burú ìlẹ́lọ́ wà. Èló lẹ́ fún wọn. Pátápátá ní ìwà ìlànà ọmọdé rẹ̀ ti fẹ́ lọ nínú ọdún òṣùwọ́n náà ló wáyé wálé. Tábátá àdúgbò ìyá olówó náà ló kára mú ẹ̀dá ọ̀rẹ́. Ìrẹ́ra ju ìsímọ̀ ọkọ̀ wá sí ìgbẹ̀rẹ̀ lọ ten thousand. Ìgbẹ̀rẹ̀ ló ti rẹ́ àbílò odó tọ́jú ọjọ́gbọ́lọ́dún ohun ìyàwó ọlọ́dún kó sì ọjà nígbà tí ìyàn ọjà láti fi ojú ìjà ìjẹ ìjọbáyìí lápòjúwé ní omi lọ ní tí wọ́n ọjà oúnjẹ láti rẹ̀ láti ìgbòmọ́ sí ìlọrẹ̀ lọ́kadà ẹni tó wọ́n bàdà wọ́n ti fọwọ́ sí ẹ wọ́n ti fọwọ́ sí ìjẹba ó sì rẹ̀ ìrìnàjẹ́ àwọn òṣèlú ìgbà tó ṣe ní ìdíwà ìfẹ́kù parẹ́ fóòmù ìjọ ní ìgbò kan ó ní mẹ́lẹ̀ káwọn ọmọ táwọn ọmọ ẹgbẹ́ ìgbò gbogbo àkámọ́ sọ ọlọ́kùn mọ́tọ́wá pé ó mọ́tọ́wá pé ó wàtá yóò pọ̀ ìgbò lọ́kọ̀ gáàrí olùmí ìlú máa ń bí ọmọ ìlú lọ ẹ̀mí ẹ̀mí eléyìí àwọn alábàdà àwọn ilé ìgbà náà ìgbà yẹn bẹ̀rẹ̀ ìgbà yẹn àìsí jẹ́ ìtẹ̀sà lára ká jẹ́ àgbàlagbà náà káàkiri olóògùn bá àwọn ọmọdé yìí ẹ̀dá kò ní ẹ̀kọ́ tẹ̀ ẹ̀dẹ̀ náà gbogbo ẹni tó bá tọ́mọ ní ẹ̀dẹ̀ ní ẹ̀kọ́ gíga ẹ̀dá lọ wà lẹ́ Dáa àìjá mọ́tẹ́lẹ̀ lápá lára ju dáadáa lọ ìkànnì. Wọ́n lé bọ́ọ̀lẹ̀ jẹ́ lówó lẹ́nu, bọ́ọ̀lẹ̀ tó bàbá tẹ̀lé ìṣòro àdúgbò ìgbó rẹ̀ gbogbo jẹ́sì sí lọ́wọ́ lẹ́gbẹ́ lọ́wọ́ ìfọ́ ti pàtàkì pápọ̀ máa ikú ìsìnkú ilé ìwé ní ọ̀rẹ́ ìtọ́lẹ̀ ìwé ìjà sí ìjú bá ní gbóòdù náà ẹ̀kẹ̀lẹ̀ ẹ̀kẹ̀lẹ̀ ọ̀rọ̀ ní o èyí tó tọ́wá lé o àdìgbò ní gbogbo ẹwà fáwọn ìtàkà wọ́n rà fóònù ní ìwé ìlọ mọ́ nípa ọ̀rọ̀ àwọn ẹ̀ta ọ̀rọ̀ owó ilé tẹ́lẹ̀ ìwé ìlọ ìwé owó ilé bí ọdún méjì wọ́n ti fẹ́ lé ìwé òṣìṣẹ́ gbogbo owó náà ti ta ọ̀rọ̀ ní ẹwà rà fóònù sí. Ṣé ẹ ẹgbẹ̀rún àkátà dáadáa àwọn ọmọdé dáadáa ká ẹ̀kọ́ ìlú wọn dáadáa ló lè jù. ẹ bá wò sí àlejò wa ọ̀nà ìmùsíbà ọ̀nà ìmùsíbà àwọn ọmọ ní ọmọ ọmọ ọlọ́mà yìí lápá rẹ̀ fún ẹ̀yẹ òun. Wọ́n mọ́ ìyàwó ilé ẹ̀sẹ̀ sí ọlọ́mọ ìjà káwọn ọmọ ìlú ẹ̀dá ìgbọ̀nà ẹ̀mẹ́ lọ pè wọ́n ẹ̀mẹ́ bá wọn lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dí títà alábà àgbẹ̀ gbọ́. àwọn ní yóò gba ọ̀rọ̀ ẹ̀dá àbá wọn ẹ̀dẹ́ ẹ̀dá àwọn ọmọ nígbà wọn ẹ̀dẹ́ Thank you òṣèkóṣe lè kékeré ní o tó lè dé ẹ̀kọ́ kò lè dé owó tẹ́yìn kò tẹ́ fún ọ̀nà ìpàdé owó rẹ̀ fọ́nà lè fọ́n lè gbá ọmọ ojú ọmọ lẹ́gbẹ̀rẹ̀ owó fún ó gbá ọ tó bá ta lókó lápá kéré òun lẹ́gbẹ̀ẹ́ sọ pé ẹgbẹ̀rẹ̀ báyìí bàkà tẹ́bà mi àti tí èèmọ̀ ní Gbogbo ní mọ̀, mo ti sílẹ̀ o. Ilé ẹ̀kọ́ máa, ọmọ ká obìnrin. Ìlú tó jọ ìlú wọ́n jọ tàwé àwọn olùdókòwò rẹ̀, wọ́n á fi ẹni kan sọ níbẹ̀ yẹn. Ọwọ́ ẹ̀rọ àti tó sẹ́yìn wọ́n ti sẹ́yìn obìnrin. Olùdókòwò lè fẹ́ dàpọ̀ olùwà náà. Èyí tó ẹ bá ẹ ó sì lọ rẹ̀ tù

abẹ́rẹ́ ìgbọ́nmi ní ìgbọ́nmi tó wá tó wá ó wá ó bẹ̀rẹ̀ síbẹ̀ ní alẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí bá wọn ọkùnrin wọn. ẹgbẹ́jà ẹgbẹ́jà tí tó ń lò lọ wá lọ́lú ẹgbẹ́jà ẹgbẹ́jà tí èèmọ̀ pẹ̀lú àwọn ọmọdé lórí bọ́ọ̀lù ẹgbà bí ẹ̀ èèyàn ní sẹ́lá bẹ̀rẹ̀ èèyàn ní sẹ́lá bẹ̀rẹ̀ èèyàn ló ń lẹ́ ẹ̀mí kan tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ tọ́lọ́ wọn ìyá wà fún ìgbà àwọn ẹni wà nínú gbogbo wọn títà sí gbogbo wọn títà sí wọn lé èyí ò ní sọ̀tẹ̀ lórí lọ ní bílọ̀ èyí rẹ̀ láwọn ẹ̀dá àbí dáńdáwò àwọn ìyá rẹ̀ síra lẹ́dẹ̀ àná fẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ láwọn ẹ̀dá àti fẹ̀lẹ̀ lẹ́dẹ̀ lórí ó bàtà àti máa fẹ́ kọ́ ọ̀fíìsì ọ̀fíìsì nǹkan lórí ẹ̀sìn ẹlẹ́ha. Èyí sọ ìjọba ló mọ̀ tó ní bá gbogbo báyà rẹ̀ tí

أولا يرون أنهم يمكنون في كل حال مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض إذا بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون Ọ̀rọ̀ ọ̀dá àwọn àìmáà. Ọ̀túnbà tó lẹ́nu lẹ́gbọ́n ló ń wá. Ní ìlànà 50,000, 5,000. ọmọ ìbáyẹ̀dì kọ́ àwọn ọmọ ọmọ ní àwọn ìdájú rẹ̀ ti tọ́jú أولا يرون أنهم يفتنون في كل عام يفتنون في كل عام مرتين مرة أو مرتين ثم فلا يتوبون ولا هم يذكرون الله أولا يرون أنهم أولا يرون أنهم أولا يكفرون فإنهم يبتلون في كل عام wọ́n máa sàkọ́ máa dẹ́mọ̀ wò lẹ́ẹ̀ka lọ́dọọdún sí ètò ìlera àárín àrọ̀wàtẹ́ni àwọn àrọ̀wàtẹ́yìn. Àyíká ọmọ wọn ní òun ti fẹ́ àti ìṣẹ́ ìfún wọn kí wọ́n lè bá àwọn ojú ọ̀rá ní. wọ́n tẹ̀lé ti jẹ́ ìṣẹ́ wọ́n lè ronú bí ọ̀rọ̀ bí ẹ̀dá tó bá. wọ́n mọ̀ síbẹ̀ síbẹ̀ náà. ثم لا يتوبون ولا هم يذكرون

ẹ̀dá ti lè àti kí ìlú ló bá àti kí èdè ló bá lọ sí ìlú rẹ̀. Nítorí wá túbá lórí ẹ̀ kò ní túbá. Ọlọ́ba ní òṣìṣẹ́ tó mọ̀ bá. Wọ́n ti dá máa wẹ̀ kí dáa máa wọ̀ sílẹ̀ tó wà tó nàbọ̀ bá àbúrò. Nàbọ̀ bá àbúrò. إلى بعض هل يراكم من أحد هل يراكم من أحد ثم انصرفوا الله قلوبهم بأنهم قوم لا يفقهون ọlọ́ọ̀bá ní wà ìdá máa wà ìdá máa kó sílẹ̀ fún ọjọ́. Ṣé máa ń sọ ayé àtẹ́kalẹ̀ àti ṣúwọ́ àtẹ́kọ́ àmọ́kalẹ̀ fún wa? Làwọn ọba ẹ̀kọ́ mọ́ ìlà bá ọdẹ́ àwọn ọ̀gá ọmọ lẹ́yìn ọkùnrin. Àwọn káyà

Wọ́n kò ní padà kó ní ìdáyà ọlọ́. Ọdí sí, sọ ìtàtà ọlọ́pàá wọ́n rọrùn kò lóògbà ọmọ. Ẹ̀sí tí wọ́n ti láti àjẹ̀dá ó, ìdí ìdí ọlọ́pàá ju ọkàn wọn lórí padà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ àkà ìṣẹ̀lẹ̀ ń dà. Ọmọ òfin dáhùn ilé ìjọba wà lóhun padà. Ọmọ akẹ́kọ̀ọ́ jẹ́kùn náà ní wájú ẹlẹ́dẹ̀ lóhun ìjọba dáhùn. Lọ́pọ̀ ìjọba ọlẹ́ ẹ̀rá ọ̀rẹ́gbọ́ ọlọ́wà ìjọ padà. Wọ́n lọ kan wá ilẹ̀ láàrin tàbí ọlọ́run. Olúwa yí ọkàn ìyẹn máa ń máa ń bímọ tó táwọn ìdìbò sí gbogbo sí tí ọkọ̀ ọba máa gbọ́ ọ̀fẹ́ tó rẹ̀ tó rí kì tó máa rà fi yí ní ilé ọ̀dà àwọn ìrìn sílẹ̀. ìjẹ́lá Muhammad ọmọ ọmọ ọmọ ẹ̀rọ sẹ́lá wọ́n dá ẹ̀jẹ̀ àwọn sàdúrà kan ìyá mú sọ́ọ́ pálíjìlú sọ́ọ́ pé pálíjìlú àti ìyá mú pálí pálíjìlú láti pálíjìlú àti ẹ̀jọ̀ sàrà tó lọ yí ọ ẹ̀dá tó wù ọ́ ìtàn ọ̀pẹ̀lẹ̀ ní ẹ̀rí dáadáa ọ lọ́ọ́ yí ọkọ̀ ìwé tí ọ̀dà ọ̀pẹ̀lẹ̀ ìbàdìbẹ̀. ìyàwó ayẹta ní gbogbo ẹ̀dá ní ìlú àdúrà yìí lọ́ọ́ máa ń bí. nígbà tó ń bí ìlú àdúrà kúrò sí àwọn ẹni tí kúrò sí àwọn ẹni náà. àwùjọ bá wà lẹ́gbẹ́ àwùjọ sáfìsà ń rí pọ̀ ní ọ̀dà. sẹ́yìn náà tí ìbá máa rìn sún àwọn káàbá máa rìn sún àwọn àyà ìta ọ̀nà ìyábá wà wáyé oṣù náà àbí kọ̀rọ̀ sí o. Kò sí iṣẹ́ ẹ̀ẹ́dẹ́ gómìnà láyé ọ̀rọ̀ sí Nàìjíríà ní lẹ́nu sọ. Nàìjíríà ní ọwọ́ wọn nìkan lẹ́gbẹ̀ẹ́ pé ní òfin ìpàdé ìkàlẹ́ lọ́wọ́. Ọdún wọn nìkan lẹ́gbẹ̀ẹ́ ìkànnà ìkàlẹ́ lọ́wọ́ ilé ìtúsẹ̀ àwọn tó ìrìnlẹ̀ nàìjíríà ní kò ní bá wọlé yìí bí ìbọn wá sí sí ẹ̀kọ́ wá sí láàrín ọmọ ìyá táwọn síra padà káwọn tó ọlọ́ síra wa ìlú kan sì lè kókó kókó lè jáde gbogbo pàdé lọ sàlẹ̀ kọ́ lọ́sàn tó tó lù ẹ bá ti bọ̀ náà ìlú kan ti wá náà ìyá ìlú wa ń yọ ìyá ọkùnrin rẹ̀ náà ẹ wọlé gbogbo ara yẹn fúnra yẹn àwọn ẹgbẹ́ ìgbà fẹ́ kó máa tó máa ìyàwó ẹ̀ka bẹ́ẹ̀ níyàwó obìnrin láyé rà wọ́n máa ká àgbègbè sí ìyàwó ẹ̀yẹ́ fi ní ìyàwó táwọn wáyá wọ́n ni omi sí lónìí bí ní ìjọba wá lórí fóònù rẹ kọ́ fóònù ẹ̀ ti pẹ̀lú pẹ̀lú o fámìlì ìfẹ́fẹ́ ọ̀já wọn lọ. ẹ̀yẹ́ wọn náà ọ̀já wọn bí lọ ọdẹ náà lọ́kẹ́ ìgbẹ́lẹ́ bá kú lọ. ẹ wá lọ àwọn fọlọ́mì ìfọ̀n

sí màṣá wá sí owó ọlọ́dún ayé ìyàwó ìdájọ́ ìyàwó ìdájọ́ ìdájọ́ ayé ọ̀nàmọ̀ ìdájọ́ sọ́yà ìdúró àti ìpọ́nbí àlàyé wọ́n jọ máa ń tó ga ọ nígbà wọn àti ìlú ọjà pé àbáyé náà lè nà àpẹẹrẹ wọn ìjọba wọn ìjọba àbúlé adé o bí ìbámu ti lè ní gbogbo nǹkan tá a rí tá a rí ọ̀nà ìfọwọ́jẹ agbọ́dọ̀ àti ìjọba kálukú kàlù kálukú pẹ̀lú àwọn àtọ́jà láàrin oṣù. Ọ̀wọ̀ ọ̀rùn kó kù láti ṣe wá. Bí ìbá wá pa ọmọ ẹ̀ dáadáa, ó ń tọ̀ lórí wọn ò pa ilé kọ́ ọ̀rá lẹ́bí. Ó ń sọ sọ wọn ò pa ilé kọ́ lẹ́bí. Báwo ká lẹ́yìn ti lé àtọ́ mẹ́fà tó ń fi ìlú ẹ̀ yàrá kan náà ní ẹ̀rọ gbé. Wọn ò pa ilé ń máa ń àwọn ọ̀rẹ́ mọ̀ ọ́ ìjọba wọn ti fàyè ayéka ti wà yá wọn mú wa kó máa ti ṣe ìjọba wá nǹkankan wá nǹkankan kó máa fi kún un báwa ń lọ káwọn yàrá káwọn yàrá lọ káwọn jìnnà jì pé bẹ́ẹ̀ kó bá fẹ́ kó bá yí kó bá rẹ̀ mí náà ló o ló wà á ṣe bẹ́ẹ̀ kó ṣe ẹ̀wù sáwọn ọmọ ẹ̀wọ́ lè gbọ́ ẹ̀ àwọn àwọn wa náà láti ní ó ti káwọn náà gbogbo aláàbí aláàbí ẹbí ẹgbẹ́ bíi kan sọ ọdún yóò tẹ̀lé bí ẹgbẹ́ máa ń lórí ọba rẹ̀ sílé àbáṣẹ́ ló kọ́ òun tó ìlú ló kọ́ lọ́wọ́ pípọ̀ ẹjẹ́ àtàwọn ẹgbẹ́ ní ìfẹ́lẹ́ kan wá ọ wà ayé máa ń gbé náà lórí bẹ́ẹ̀. àwọn àwọn àwọn kan fẹ́ ní ọdún kẹrẹ́lẹ́ ọdún karùn-ún ọdún kẹfà fẹ́ẹ́ lọ́sà àwọn àjùlọ ilé ẹjọ́ fún àwọn ọmọ ibi yóò dà. ti fẹ́ ní ẹnu ti fẹ́ ní ti fẹ́ owó ọkọ̀ àti nígbà tó ìwà dáná ọdún ọlọ́run tó yọ ọ̀rẹ́ pẹ̀lú onígbẹ̀ náà. Ìjọba ẹ̀ka náà lò kìí ó dá ní o, kò ká o. Kí a rẹ́pà lọ pé bí ìgbẹ̀lú wa lè kó ìgbà ọbẹ̀ kó lè pẹ́ nítorí ilé ẹ̀kọ́ jà níbi ó kéré jù lọ ó lè wá sọ ẹ̀ka ọ̀sẹ̀ náírà. Ìgbẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ó kéré jù lọ lọ́nà. Kọ́lá mi ò

ọlọ́run àwọn náà ti fi kó kún ní kójú ọlọ́run àwọn ọmọdé ní ìjọba padà náà wọn máa ń tẹ̀lé ẹ̀ka ìjọba wọn sì máa takora wọn fún òkúta tó táwọn káàkiri tó takun táwọn sọ. ó ṣe ní ìyẹn ọlọ́run bá ní sọ́ọ̀ ọ̀gọ́ òkúta fọwọ́ káwọn wá ọlọ́run lọ́wọ́ ọ̀gbọ̀n bí a náà wọ́n kọ̀ ọ̀gbọ̀n yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ yé mo gbọ́ ọ̀rọ̀ yé ọ̀pọ̀ ìtọ́nà bá ń wí ọ̀pọ̀ táwọn sọ ìjọba ìgbẹ́ra tó tàbí ọmọ ẹwà ọ̀ àgbàrá sí ikú àgbàrá sí ìgbà ọmọ ìgbẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run àtúnyọ́ nígbà tó tó sábà ti fẹ́ àwọn bàbá ìtàgé wọn lọ àwọn láì náà yóò láti wọ́n rà bá fi ẹ̀jẹ̀ kan ọlọ́run àwọn láì náà yóò lọ وعلى آله وأصحابه وسلم وقال إليه